ẹ wá ní kùránì fún wa ẹ wá ní kùránì fún wa ẹ bá ti ń ṣe é tán. tọ́ kùránì kọ́ ẹyọ méjì tí a ti rí ẹlẹ́kùnrin tó bá wà lẹ́bù ẹ̀ ọkọ̀ ẹyọ méjì ọkọ̀ ẹyọ méjì kìí ṣe ìgbésí adé àwọn bí wọn kùránì lọ kò ṣe dáadáa kò ṣe dáadáa ẹja ẹja dá méjì tó wà kùránì bí ó bá wà ẹlẹ́mí sì lè mú ọwọ́ mọ́ nǹkan fi kùránì ọwọ́ mọ́ bàbá wa sọ́nà oríṣi àyẹ̀dẹ̀ àlá bísúnà. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa Aki ọlọ́run Aki alayé lọ́rọ̀ anábì wa muhammad Awa ki maulana seki amala tijani maulana seki alhaji ibrahim niyas ìkàrí gbogbo àwọn olówó rí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́kọ̀ọ́lọ́ àṣàlékò kẹ́ fún gbogbo wọn mo wá tara wa kí gbogbo àwọn àgbàbá wa àgbàlagbà níjòkó níjòkó bàbá wa president general bàbá wa adélẹ́kàn ọlọ́run kó jẹ́ kárẹ̀ mi wọn lò pẹ́ wọ́n la pàwọn èèyàn sàmì dáadáa ẹ wá dé gbogbo àwọn àgbàlagbà lérí ìjòkó tí ẹ dìde pẹ̀lú ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ mọ̀ọ́lánà sékè alájí Ibrahim Niyas ọlọ́run kọ́ wọlé alibarika àwọn ẹni ọlọ́run kọ́ kálukú ṣe jáde lé pẹ̀lú bisimilayi ọlọ́run já wọlé pẹ̀lú alihamudulilayi lálẹ́ ìní máa dákọ̀ adúpẹ́ fún yín o látara ojú ọ̀nà tẹ́ fi wá sí àtòjú ọ̀nà tẹ́ fi wá mọ́ tí ẹ bá sojú ọ̀nà tẹ́ fi wá sí àsojú ọ̀nà tẹ́ fi wá mọ́. ẹ wo déédéé orí àtàkùnlé tọ́lọ̀ ń fún bàbá wa fọ̀dí láti Sheikh Suleiman tí ẹ bá ṣe pẹ́sẹ̀ Sheikh Ibrahim kí ló lè gbé ogun bàbá yìí dìde ọlọ́run kọ́ wọlé abẹ́ ìwájú ọlọ́run ọlọ́run kó jẹ́ ẹ délé láyọ̀. A'udhu billahi minash shaitanir rajim. ẹ jẹ́ àfọlábalẹ̀ láàrin ìṣẹ́jú méjì tó kù. Bismillahir rahmanir صيغة مخلقة وغير مخلقة لنبين لكم ونكير في الأريام من نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا وصدقا ومنكم ما يتوفي ومنكم ما يرد إلى أرسل الأمور لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض وترى الأرض مدة وإذا أنصرنا المرسلين في زمرة المحسنين آمين يا الله الله عليه وسلم اللهم صل اللهم صل ولك الجواب قالك وكشف اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وصحابه وأصحابه وسلم وسلم آمين آمين يا الله الحمد لله رب العالمين الذي خلقنا وخلقني وخلق كل شيء بقدرته وبإرادته وبحكمته الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أمل الله أكي الله الله أسي àyàfi ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. àti kí á ti gbè lọ́ba bàbá àti bàbá. akébókò àgbàlagbà tí wọ́n wà ní kàlẹ́. bàbá wa adélékà ní kàlẹ́ lọ́jọ́ president gbogbo tẹ̀lé kàtìgà ní yàwá Ibrahim ìyẹn ní ilẹ̀. rọ́dìyàn náà tẹ̀ ẹ́ ní àdùn mo kí bàbá wa tí wọ́n jẹ́ kàbíyèfà fún wa ní Ondo state bàbá Adúyẹmí ọdún náà tẹ́ ọ̀la ọ̀la bàbá wọn mi ló pé ọdún náà tẹ́ ọ̀la ọ̀la bàbá ìmáàmù fayida gbogbo yín lápapọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á kí oníwàásí àgbà àfàwọn aṣẹ́hù lágbàdì ọlọ́mọ fi gbogbo yín lẹ̀. ẹ̀yin ní tọ́lá mo kí pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi ẹlẹ́kùn ya jẹ̀má bàbá wa tí wọ́n jẹ́ òǹkarí gbogbo apáta tí wọ́n wá sojú ń bí tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kàlífà ọlọ́mọ fi yín lẹ ẹlẹ́kùn torí àsìkò lọ́jọ́ pé máa ṣe báyẹn sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ti pé ọlọ́mọdà gbogbo yín làwọn o tí kì í bá ṣe agbátúláàsì kí ló fẹ́ mú ẹ̀yin bàbá wọ̀nyí débi kí lẹ fẹ́ wá sí níbi ikú ajẹ́lẹ̀ kí wọ́n máa yín ni. abẹ́ ipa kádàrá ẹ pa ẹjọ́ tó lọ dá wa àwa náà sì gbà àfàràmà wọn lọ́lọ́ ń lé ọlẹ́jọ́ ọlọ́fẹ́ àbí adájọ́ wò ní ọ̀dà ó kí gbogbo yín ìkẹ́ ọlọ́run àtàrà sọ ọlọ́run tó gbé ọlọ́ba àjọyọ̀ fún yín àlàáfíà tẹ́ máa lù káàkiri èbìtì ọlọ́run tí wọ́n yàtọ̀ sí eléyìí torí èyí awa ní pàjáwìrì àmọ́ pé eléyìí ọkàn wa ní sùn bọ́lá ṣe wáá gbé wá náà alhamdulilayi ó ti já àmọ́ pé gbogbo ohun tó ń bá ṣe fún wa tawuhan wa karhan kásàtì dúpẹ́ lórí ẹ̀ adúpẹ́ lórí ilé àsìbáyé dúpẹ́ gbogbo àwọn obìnrin náà la kí pé ìpín ọlọ́ọ̀tà látọ̀ lọ́kọ́ máa bá gbogbo yín lápapọ̀ alhamdulilayi ajẹ́lẹ̀ lọ tí ń jẹ́ wàásù fún gbogbo tijaniya londo state àti ní national lápapọ̀ kódà gbọ́ pé wọ́n tún ṣe fìdáwò rẹ̀ ní Abuja ní jimá tó kọjá yìí kẹ́lẹ̀ bá wà pé tani sànà ni ṣéwù wa Suleiman Muhammadu Sani bọ́lá wọlé agbóntẹ́ kálukú ń ṣe kọ́ba wa kẹ́ ikú kọ̀sẹ́nìkan tí ààrẹ lẹ̀ kalẹ̀ ọlọ́run tó sì péré lédè kì í tò ó débi ikú ká sọ pé nígbà bàbá bá kú ní ọkàn ọmọ tó jápa ó lè lọ pé lásìkò ẹ̀yìn yọmọ wa tó bọ̀ bí ṣe tó nǹkan tiẹ̀ nìyẹn èyí tó wá mú wáyé torí ajẹ́lẹ̀ àdúgbò púpọ̀ èyí wọn bá wá jẹ́ wá sí fún gbogbo wa lápapọ̀ pé kí ni wọ́n kò ní kú àdé Muhammad àdé mi ti jẹ́ ọjọ́ pé. màmáta kàdíkà màtòkìyàmà ẹni tẹ́ ẹ bá ti pè tí ọ̀dáhùn mọ́ ń wò ojú rẹ wà ń etí wà ń agbárí wà ń bẹ̀ wà ń bẹ̀ wà ń ẹ wá pé kò dáhùn mọ́ mágínẹ́ẹ̀tì tó papọ̀ mọ́ ẹ̀ ló lọ yẹn ọ wá fún pẹ̀lú tọ́lọ̀ nìkan àwọn ọmọ wa wọ́n máa ma kódà tí ń ṣe wá láyé wọ́n máa ma àmọ́ àwọn òní máa ti ń ṣẹlẹ̀ sí lọ. kí ní bá yẹn lẹ́rù níbi ikú tọ́lá ní òótọ́ náà ti ṣe kalẹ̀ ní pé a kú. bí kú bá ń dé kò yẹ kó dògidì fún wa etí ń jó dògidì ní pé ilé ta fẹ́ fi ilẹ̀ ta ni ó mójútó bá a ṣe fẹ́. ibi tá a kọjú sí náà kí lápá pàdé bẹ̀. èyí ti tàwa lẹ́rù lọ alukọ̀ hánì kéré. بعد أعوذ بالله من الشيطان الرجيم أنا ما وقو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنا جل النبي محمد قل إن الموت الذي تفرون منه سفرية إكتي إن الموت ikú tẹ rí o. iná lọ. tó bá fẹ́ wá bá wa kú láti ní ká máa sá tọ́ra àmọ́ ń tá pàpàdé bẹ̀. ọwọ́ ni. iná ló tẹ̀lé mi tóbi rún àmì nìhù. ń sá fún yóò wà yín kàn yóò lè yín bá bẹ́ẹ̀ bá lọ wájú yóò bá yín bẹ́ẹ̀ bá ń bọ̀ lẹ́yìn yóò pàdé yín. wàá ń náwó mọ́lá kí kọ́. Òṣèlú Ọkùnrin ọgbọ́n. Akéèyàn. Séyàn ló pé adájọ́ pa fẹ́ tíráfù níjọ́ Sunday, èmi pè é níjọ́ Thursday. Ó lóun wà níbi fìdáwò ìyàwó bàbá wa ní Èkó. Tọ́ báwo wá ní olóhùn ọ̀dọ́dọ̀ mi ní ìjọ sátọ̀dé mo ní mọ̀tẹ́ sátọ̀dé èmi náà wà ń lọ ní yóò di sunday àwa fi ìta fẹ́ rìn sí sí ọjọ́ sunday ìgbà tó wá dìrọ̀lẹ́ mo tó wá pè é ní olóògbé ń bọ̀ wá lé wọn ilẹ̀ ti sún jẹ́ gbọ́dọ̀ la mẹ́wàá yìí bàbá wa àgbà tí wọ́n lọ bá bàbá gan sọ fún wọn pé mọ̀wulẹ̀ wá bí fìdáwò mọ̀wá bí òkú ìyá yìí dìgbà fìdáwò tó dìgbà fìdáwò kan wá sí ìgbà tó tún fẹ́ gbéra lóhùn bàbá làwọn sọ̀rọ̀ pé bá ti lọ. ọlọ́rẹ̀ níbí. ọlọ́rẹ̀ níbí. lọ́sùndọ̀ ẹ̀. lọ́sùndọ̀ rẹ̀. tọ́ba dọ̀lá pọ̀ mọ́ lọ lé ọlọ́lọ́dà ọwọ́ ayọ́kú òkòjẹ́ nìkan kan wọ́n mọ̀ kó fi gbéra. ẹ wá rí nǹkan ẹ wá bọ̀ wá ó lọ́rẹ̀ kò tẹ́ bá bọ̀ wá àwọn arósè bímọ. nígbà tí ilẹ̀ ń wá ń sú ọba tó ń jọ ìmọ́tò mi àṣé mọ́tò tó jẹ́ kó ṣì rẹ̀ ló wọ̀ yẹn. ọwọ́ adalẹ́ bí mi ṣe dé ọ̀rẹ́ mi nípa sùn lọ. asáwọn èèyàn ti pè mí láti nǹkan bí aago mẹ́ta àṣé nǹkan ti ṣe wá tèmi ọmọ mo wá dagun mẹ́rin mo wá gbé mo wá gbé sẹ́ẹ̀tì mo wá ní ajẹ́rìí lẹ́ńdẹ́ǹtì wọ́n ní sọ̀kọ̀ hàn ẹ̀la ìlú wo lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kò tí ì pẹ́ wọ́n tún pè padà pé wọ́n ń wẹ̀ lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n ń wẹ̀ tákì táwọn àjẹlẹ̀ àtìgbà náà ní ìgbádùn. olówó ni ọ́ olóògùn ni ọ́ alágbára ni ọ́ ikú ọ̀wọ́ kan. kọ́dé wá wá wá wọ́n wá darí wa tó lọ sọ́dọ̀ ẹni tó mọ̀ wá tán yẹ́nyẹ́. tòrótò ẹ̀yẹ alìmíjẹ́ ìbẹ̀rù aṣááàdà. èyí tá a ṣe ní kọ̀kọ̀ tẹ́nì kankan ọ̀mọ̀ àfọlọ́. fàyúnà bí òbímọ kò ń jọ ń tà mẹ́lẹ́. àṣepamọ́ wa àtàṣe hàn wa àti májà gbọ́ta ṣe ọlọ́run wàá fi hàn wá pé wò wo tó o ṣe láyé ajálẹ̀ wòye rẹ wo wájú rẹ wà wọn ṣẹ́ tó o ṣe. rọ́túnà ilé alimílẹ̀ gẹ́bí wà ṣọ́ọ́bà. afọ́ olórin kan ó ní ẹnà ẹnà tòbí bà. ẹnà tòbí bà bìtìbìrì. iná tọ̀bíbà. iná tọ̀bíbà. dókítà tí ń tọ́jú èèyàn. iná tọ̀bíbà. alákò tí ń fúnni lákòtara yẹn. iná tọ̀bíbà. olóògùn dúdú aláàfáà tí ń fúnni hàn túmù. bìtìpì ìwádà wà yìí. àtò tí ń tọ́jú èèyàn. wàdà wà yìí. àtò tí ń tọ́jú ẹni. wàyà sùn yẹsẹ̀ tí ń wù àpérò àtẹ. ikú bá dé agbára rẹ̀ ò ka oògùn rẹ̀ yẹ dókítà rẹ̀ yẹ ìmọ̀ tó mọ̀ yẹ ò lè dáàbò bò náà ikú mọ̀ pa. Hmm. ẹ dẹ́kun ṣé ajẹ́lẹ̀ ò ní pé kúlè ni ṣé kò ní mọ́dàrí kan ẹ wo yẹ mọ́dàrí kan sẹ́ni kọ̀ọ̀kan wà ní wọ̀ ẹlòmíì bá tiẹ̀ nínú sàárè ẹlòmíì lérí odó ẹlòmíì nínú odò ẹlòmíì nínú pósí gbogbo ń tà ń ṣe yìí náà aṣáájú dènà ikú mọ̀ pa wá. láyé fẹ́ tí ó ti fẹ́ alágbára ah, kọ́kọ́ pa wá o ẹ dákun tó rà lẹ Muhammad máa fi eléyìí kẹ gbogbo wa epo àjẹlẹ lọpọ àjẹlẹ àsìkò ẹ tó ló kù. ẹ dákun ẹ dákun àwa àtọ̀rí kàtìjà níyà báwo làṣepọ̀ wọ́n ẹni tó so wá pọ̀ púpọ̀ jù ní òun lọ́jọ́ pé màmá bàbá adélẹ́kà gbogbo àwọn wàhálà tó yẹ kí n máa ṣe lọ́hùn-ún àbáyẹ̀lẹ́ máa ń ṣe tó bá ti yá ni ìmọ̀mọ́ bàbá ńlá ọyá wò máa ee eh, ráyè o wọn náà mọ̀ pé mo bí sèwádìí mo wo mọ́tò wà nìlọrin èsì lọ náà nù ta ló fẹ́ sojú mi báyìí ta ló fẹ́ sojú Ondo state báyìí ta ló fẹ́ sojú sọ́nà báyìí olóde yìí ṣé bá a ṣe máa ń ṣera tá a ṣera yọmọyọmọ ń tẹ́lẹ̀ kálukú ń ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí dàda máa ṣe olójà máa bá a ṣe pọ̀ mọ́tẹ́ yìí bàbá yìí lọ́kùnrin rẹ̀ ní Muhammad. sallallahu alaihi wasallam. àwa tá a jọ lọ ẹ̀fà wa létí ẹ̀fà wa mọ́ra à ń tí ń dúdú náà yìí nílòkulò púpọ̀ tí e ṣe bí sẹ́yìn tìjà ní ṣe gbé kalẹ̀ tí e ṣe bí sẹ́yìn ìbùrẹ́ ṣe gbé kalẹ̀ ẹ wo oríṣiríṣi kan tá ń lò ẹ wo tá ṣe ẹ wo tá dà. àfa tọ́jẹ́ sááwí tọ́jẹ́ súnfí àwọn àlùdò àwọn oríṣiríṣi nǹkan tí ò da àfọ àfẹyẹ yẹn sọwọ torí pa wáyé ọdọ ayéwu náà ló náà wá títí tó lọ yìí ayé ò torí ẹ parẹ́. ìlànà ìdòdì àgbà ẹ̀yà wò ó kò fi àṣùwọ̀n ẹ sáyé pẹ̀lú pẹ̀lú. iná àdúrà kọ̀bẹ̀ ètè nàṣàjà tó yẹ àkàbọ̀ ètè. sábà torí kúlẹ̀ máa fi àyàmọ́ tó. Bàbá wa Suleiman, ajẹ́lẹ̀. Ọlọ́mọ sábà wa wa kẹ́ wọn ọlọ́run bá ṣe kú ní sinmi. ọlọ́run bá ṣe kú ní sinmi fún wa. èyí tó fi wá lọ́kàn balẹ̀ díẹ̀ ni. èyí tó fi wá lọ́kàn balẹ̀. ikú sẹ̀yídì ló kú. àwọn náà ni pé ikú sẹ̀yídì ni wọ́n kú. ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tọ́sídẹ̀ẹ́ mọ́júmọ́ fúráìdè ló kú. wọ́n ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ mọ́júmọ́ fúráìdè náà lọ́lọ́run pẹ̀mí wọn. wọ́n wọlé níjọ́ fúráìdè. wọ́n wọlé níjọ́ fúráìdè yóò yé wa pé. tálẹ́bù wa Muhammadu sọ pé ẹni bá ń bẹ́ sin ọlọ́run bá bọ̀ wá tó wá kúndọ̀ Friday. ọmọ àlìjẹ́nẹ̀ ni. yóò wọ àlìjẹ́nẹ̀. ìkẹta gbogbo ayé ló sọ fún ajẹ́lẹ̀ àtàwọn kristẹ àtàwọn arúgbó bẹ́ẹ̀ ní òní ìta fẹ́ gbé bẹ́ẹ̀. ìjọ ní ìtura kú ta fẹ́ gbé wọn láàárọ̀ kùtùkùtù. mọ́sálásí ọlọ́run ó kún fáwọn kristẹni ní bámu ọlọ́run wọlé ilé yìí náà ló sábà wá sí kóńtì lọ́fà. ọlọ́run kò há ní pẹ̀lú rẹ̀ wọ́n gbogbo ẹ̀yin bàbá wa kí. irú eléyìí ọlọ́wọ́ jọ. irú eléyìí ọlọ́wọ́ tí ní fi kàn ọmọ lásìkò yìí. pẹ́ pé àwa tá a jọ jọ. wọ́n ní ìdájákun ẹni sẹ́sẹ̀ lórí àwọn tá a jọ jọ. ẹ ṣe wá sí fún wa o. ẹ ṣe wá sí fún wa àkójọ ọ̀nà ìṣe rí. ẹ ṣe ń lò bẹ́ẹ̀ ṣe ń lò kọ́ làwa ń lò. bẹ́ẹ̀ ṣe ń lò tẹ̀mí dọ́dọ̀ ọlọ́run tẹ̀mí rọ́lọ́run wọ̀ kì bẹ́ẹ̀ làwa náà ń lò. رب àwọn èèyàn wíbẹ̀ dáadáa. akí bàbá wa mísànà gbogbo ìpínlẹ̀ Ondo fún ìjọ Tìjàníyà bàbá wa fọlátúnṣe àríkàwùsọ lálùsà ìjáde ń fẹsà jazakumullahu khairan jasa wọn sì wá sílẹ̀ fún wa ẹ̀rí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún la fún ní ìjókòó fún wọn wọ́n sì lò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́lá wọ́n wá jó yé mi pé tọ̀ oníwàásí ni wáàsí wáàsí àṣírami lójú kan ni wọ́n fi pèyàn lórí wáàsí ẹni tá a kàn lórí wáàsí ni pé àròjùnú àwòṣe òǹlẹ́sì àràkáàtù káfọ́lùmọ̀ wà ìsọ̀nù ẹni tó yẹ kó wá ara tiẹ̀ gẹ́ wáàsí ti máa jáde bẹ́ẹ̀ tí wọ́n pè ní wáàsí bàbá wa yìí orí wáàsí ni ọlọ́run ìgbà kó lára yín nísìnyí a lọ síbi fìdáwò bàbá wa ẹni mọ́kànlá àti ìjòkó a lọ síbi fìdáwò bàbá wa ẹni mọ́kànlá àgbà wọn àgbà wọn ọlọ́run sàdékì ayé ṣe fìdáhùn nísìnyí uh, ẹni tí yóò sì bá wa ṣe aṣáàtúlá agaba bẹ agaba bẹ wọ́n ti jòkó àbí wọ́n ti ń jòkó wọ́n ti jòkó báyìí ọmọ sàdé kí a rí mọ́sà tó bí mo ti ń bá bọ̀ á lọ síbi fìdáhùn tí a kúrò ẹ̀jọ̀ gbogbo tá a ṣe lọ́ta náà fìdáhùn ni bẹ́ẹ̀ bá mi dáadáa ń bí wọ́n jẹ́ pé mímí ti ń mí yẹn aláàlí ni ti ń bẹ nínú èrò ọkàn rẹ̀ mímì náà fìdáwò náà máa jẹ́ fún bàbá wa ajẹ́lẹ̀ nítorí wọn fi tá àṣẹ látara wọn fìdáwò ṣùgbọ́n ètò tá a fi sọ́rí fìdáwò lẹ́ṣà ó náà ní ètò tí afẹ́sẹ̀lẹ́sẹ̀ yá rí ẹni tí yóò sì bá wa ṣe léyìí àwọn náà ni bàbá wa olúwunú wa bàbá wa gbà láti lu wa ní Abẹ́òkúta lọ́hùn àwọn ni wọ́n bá owó ṣe náà ok ok ok wá sí mo ti mọ̀ pé tọ̀. wọ́n ní bàbá wa kà láti ìpínlẹ̀ tó múlẹ̀ tí a bí láti Èkìtì bàbá wa kà lẹ́fà tó lè kó lọ́ọ́ fà gbogbo ìpínlẹ̀ Èkìtì àtàgbègbè rẹ̀ bàbá wa sí sí àgbà ẹ pariwo sí òun lẹ́ẹ̀kan náà. àwọn fi ẹnu àlùbáríkà wọn bá wa ṣe ìjà òfin wọn bàbá wa ṣe ìṣúná mọ́ná ajẹ́lẹ́